ǹjẹ́ ẹ̀yin fẹ́ mọ òdodo ọ̀rọ̀ nípa ìlera yín ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò àlàáfíà rẹ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one Ìlọrin ní dédé aago kan sí aago kabọ̀ ní gbogbo ọjọ́rú Wednesday àlàáfíà rẹ lè tún ètò làlàáfíà rẹ. wálé àlè rẹ ní bá ní náwó a rẹ ní bá ní ṣàìsàn ká tọ́jú ara wa àlàáfíà tayọ. dàpọ̀ òtútù ìpọ̀. bẹ́ẹ̀ ni o. ah òtútù ìpọ̀. kó lọ àṣàánú. kó ṣàánú ni o. kọ́lọ́ ń akọ afẹ́rẹ́ yẹ́ yìí o. ah ọ̀yẹ́ ìpọ̀ lọ́sẹ̀ tó kọjá káàdì kámẹ́rà ló gbọ́ mọ́. ah ó dà pọ̀ ọbí mẹ́ta. mẹ́rin mo wọ̀ lónìí káì. lórí pò tuntun yẹn tẹ̀tí wà lọ́lẹ̀ ló jẹ́ kí n bọ́ kú ẹ̀yọ̀kọ́ tó ń wẹ̀. kọ́lọ̀ mọ̀ sànú òtútù ìpò òtútù ìpò. Ah, kọ́lọ̀ mọ̀ sànú ẹ wo ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sórí ètò orí ètò yín orí ètò wa orí ètò àlàáfíà rẹ tó máa ń wá sí etí ìgbọ̀yìn láti lè ṣe Royal FM ninety five point one Ìlọrin. Dàpọ̀ Oríyìdé ni orúkọ tèmi. Fẹ́lá Omiṣakin lórúkọ lọ́sẹ̀ tó kọjá sọ̀rọ̀ nípa oúnjẹ jíjẹ nígbà ọ̀yẹ́ bẹ́ẹ̀ni ẹ nígbà ọ̀yẹ́ bẹ́ẹ̀ni lónìí a tún sọ̀rọ̀ nípa àkòrí kan tó ṣe pàtàkì. bẹ́ẹ̀ni lónìí lórí ètò a ó máa sọ̀rọ̀ nípa ìtọ́jú ẹran ara wa nígbà ọ̀yẹ́ skin care ní ìgbà ọyẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ dàpọ̀ ǹjẹ́ wo ti wàá mọ̀ pé ìwọ̀ oòrùn Áfíríkà ìyẹn West Africa nìkan lọ́yẹ ti máa ń mú ní gbogbo àgbáyé atẹ́gùn tó dẹ̀ máa ń fẹ́ wá láti aṣálẹ̀ Sahara olú máa ń fà á. ìṣòro nǹkan tó máa ń fa ọyẹ́ nìyẹn sọ àwọn àgbáyé tó kù tí wọ́n sì ní Ah, West Africa ni. fẹ́lá jẹun tún ja ẹ sí ele eh. ǹjẹ́ ìwọ mọ̀ pé kurukuru tó máa ń wá pẹ̀lú ọyẹ́ hmm. òun ni ó léwu gidigidi gan hmm. ó dẹ̀ tún máa ń fa kí ètè máa gbẹ ó máa fa kí ètè máa bẹ́ ó hmm. máa fa kí ẹsẹ̀ máa funfun kí ẹsẹ̀ máa là lóríṣiríṣi òkè ah, ìwọ náà mọ̀ tẹ́lẹ̀ eh. jẹun tún ja ẹ sí ele ṣé ìwọ mọ̀ pé nígbà ọyẹ́ òtútù gidigidi a máa mú ní ọwọ́ àárọ̀ sí àti ibi ọwọ́ alẹ́ ṣùgbọ́n ní ọwọ́ ọ̀sán oh, òru yìí a hmm. máa lágbára a máa lágbára gidigidi hmm. gan òtútù a máa mú ọ láàárọ̀ wàá sì máa ṣẹ́gun gidi gan lọ́sàn-án. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó tọ́ ni tó tọ́ ni. ẹ̀yin ara lé lónìí a máa bá arábìnrin Mọ́yìnolúwa ọlọ́jà sọ̀rọ̀ ẹni tó jẹ́ onímọ̀ nípa ìtọ́jú ẹran ara ṣùgbọ́n ká tó dọ̀dọ̀ tiwọn a bá dókítà Ìlúfisàn Táíwò sọ̀rọ̀ ní ṣókí nípa ẹran ara wa nígbà ọyẹ́ à ń bọ̀. àlàáfíà tayọ. pẹ́ mo wà pẹ̀lú eh, dr ilufsan Táíwò ẹ káàsán dókítà. ẹ káàsán. Eh, ẹ jẹ́ kí n béèrè ìbéèrè àkọ́kọ́ kí ló máa ń ṣẹlẹ̀ sí ẹran ara wa nígbà ọyẹ́. ẹ ṣé gidi gan fún ìbéèrè ìtẹ̀bìrì rẹ ṣe rí nígbà ọyẹ́ ẹran ara wa ló máa wà affected jù nítorí pé òun ló máa wà exposed jù ṣe rí nígbà ọyẹ́ atẹ́gùn a máa gbẹ in other words kò ní sí omi dáadáa nínú afẹ́fẹ́ everywhere máa wá gbẹ eléyìí ò ní jẹ́ kí omi dúró nínú ara wa body máa wà dehydrated tí omi ò bá dúró lára ẹran á máa gbẹ ẹran ara á funfun àwọn ìlà á máa wà ìtẹ́ á máa bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣeun dókítà ẹ kí wàá ní àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ara wa nígbà ọyẹ́ pàápàá jọ tí a bá tọ́jú wọn. àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sí ara wa nígbà ọyẹ́ pàápàá jùlọ tí àwọn bá tọ́jú ara wa lákọ̀ọ́kọ́ ara yíyún lẹ́ẹ̀kejì òyì máa kó èèyàn ẹlẹ́ẹ̀kẹta á máa rẹ èèyàn ẹlẹ́ẹ̀kẹrin ẹnu á gbẹ ẹlẹ́ẹ̀karùn-ún èèyàn ò ní tọ̀ dáadáa kọ́lọ́ ìtọ̀ dẹ̀ máa dúdú. Hmm, ẹ ṣeun dókítà kí wàá ní àwọn nǹkan tá a lè ṣe láti tọ́jú ẹran ara wa nígbà ọyẹ́. àwọn nǹkan tá a lè ṣe kò le rárá lákòókò ó yẹ kí a máa mumi dáadáa nínú àsìkò yìí bí kọ́ọ̀pù mẹ́fà sí mẹ́jọ lójoojúmọ́ dára ká tún máa jẹun dáadáa pàápàá jùlọ ká máa jẹ èso àti ẹ̀fọ́ ó yẹ ká tún máa sùn dáadáa, ká máa ṣeré ìdárayá, ká lè rí pé a mu omi dáadáa nígbà tá a bá ń ṣeré ìdárayá àti nígbà tá a bá parí. A tún lè máa lo ìpara ohun tí àwọn olóyìnbó ń pè ní moisturizer. Hmm, wọ́n ní ṣókí báyìí ní ọbẹ̀ oge. Ohun tẹ́ ń gbọ́ látàárọ̀ ni ohun dókítà Ẹlòfisàn Táíwò. Ẹ ṣeun gan ni dókítà wa. Àlàáfíà ta. ẹ káàbọ̀ padà ẹ̀yin ara lé òun lè ti gbọ́ láti ẹnu dókítà elúfsàn táíwò yẹn dàpọ̀ ǹjẹ́ wọ́n gbẹ́bi tí dókítà ti ní ká máa ṣeré ìdárayá. mo gbọ́ mo gbọ́ gidi. ó dà ká máa sáré ṣeré ìdárayá kan kíákíá ní ǹjẹ́ wàá mọ̀ pé tabati àfẹ́ máa gbọ́n òtútù nù mm. kò ṣe náà pé ẹ máa sáré lójú títì ẹ sáré láti ìlú kan dé ìlú mi mm. ẹ ijó náà ó wà lára eré ìdárayá àbí kí ló ní mo sọ fẹ́lá gbé yẹn sáré fẹlá mo jó èmi ti bọ́ sọ́tà mi o gbogbo jó ni mo jó olú ti mú o mo jó àsóńtó mo jó ẹ dàpẹ́ bá ń tẹ́ èsì ẹ bá ń tẹ́ èsì mo jó àsóńtó mo jó mo jó skele gbogbo ẹ mo jó ẹ bá ń tẹ́ èsì o òwò ah. eré ah. ìdárayá dáńtò tó mo ṣe làágùn gbogbo òtútù ara mi ló ti ló ti gbọ̀n yẹ́pẹ́yẹ́pẹ́ bẹ́ẹ̀ ni ó dáa ìpín ẹ̀yin aráalé ẹ jẹ́ ká sáré bọ́ sí gbòòrò ká gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ nípa ẹran ara wa nígbà ọyẹ́ kí ni àwọn àìsàn tàbí kí ló lè ṣẹlẹ̀ sí ẹran ara wa tá a bá tọ́jú ẹran ara wa nígbà ọyẹ́ à ń bọ̀. Tí èèyàn ò bá ṣe ìtọ́jú ẹran ara, ìyẹn skin nínú àsìkò ọyẹ́ dáadáa, kí ni ẹ̀yin lérò pé ó lè ṣẹlẹ̀ sí ẹran ara ènìyàn bẹ́ẹ̀? Ehn, nǹkan tó máa ń fà á ni pé àsìkò ọyẹ́ náà, ibẹ̀ láti máa mọ àwọn tí ò kí ń tọ́jú ara. Gẹ́gẹ́ bí nǹkan tó sì wà níta báyìí, ẹ rí ara ẹlòmíì, ipá yóò máa sí mọ́ lára, gbogbo tó bá ti rọra dié báyìí, ẹ sì rí pé à, ah, eléyìí ìdọ̀tí ló ń ṣí nínú ara. Irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn dáadáa dáadáa tó tẹ́, ó common jù bọ̀lá nǹkan tó tún wá mú fà ni pé ìgbà míì ẹlòmíì náà tó bá ń làágùn lásìkò ọyẹ́ yẹn ó mọ ẹlòmíì mọ̀ ń làágùn lásìkò ọyẹ́ tẹ̀ mọ́ pé kí ló ń ṣẹlẹ̀ kò sí kan méjì tó máa ń fà ju pé àìṣètọ́jú ara náà ni even àyíká náà tá ṣètọ́jú àyíká tá wọ aṣọ yóò tètè dọ̀tí bàtà wa gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà yóò tètè mọ dọ̀tí àmọ́ pé ìgbà mú wọ bàtà yìí bẹ́ẹ̀ sì náà ṣe àtọ́jú àyíká wa nìkan tí ó máa ń ṣẹlẹ̀ lásìkò ọyẹ́ nìyẹn. sọ̀rọ̀ kan tó máa ń ṣẹlẹ̀ pẹ́rẹ́ bí ìbéèrè tẹ béèrè nípa ọyẹ́ ni pé tó bá di àsìkò ọyẹ́ báyìí bí kí ọmọ ní ọ̀fìnkìn kàtá orí fọ́ máa fẹ́ tìyàn ná ìgbà mí dẹ̀ ni ètìyàn máa máa gbẹ ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ó máa ń là mm-hmm. so ní táìmù ọyẹ́ báyìí tí a lè ètìyàn máa gbẹ so àfi kí ọmọ lo rọ́bà ara yẹn sì máa funfun ní àsìkò ọyẹ́ so gbogbo nǹkan oríṣiríṣi ni máa ṣẹlẹ̀ lásìkò ọyẹ́ báyìí so àti mọ̀ pé general nose àkọ́kọ́ báyìí tá a wà yìí náà ni máa pọ̀ jù tó bá ti di tí bá ti bá ti ń lọ parí ni máa dínkù díẹ̀ díẹ̀ so àti wọ́n fẹ́ bá rí báyìí àti wọ́n fẹ́ bá rí báyìí láti oṣù àkọ́kọ́ ni ti máa bẹ̀rẹ̀ so tó bá ti wáyà thank you ẹ ṣeun so n tó máa ṣẹlẹ̀ nìyẹn so ọyẹ dẹ lásìkò ọyẹ kẹdẹ rẹ yìí ara yẹn máa ó máa ó máa ara yẹn máa ń ṣe díẹ̀ but still náà ó tún máa ń bẹ́tà ju àsìkò ooru lọ mm, torí pé àsìkò ọyẹ yàtọ̀ sí àlefi compare àsìkò ooru torí kò sí bó ti máa jẹ́ tí èèyàn bá jí tí èèyàn bá jí tí èèyàn bá wẹ mí gbóná ara yẹn ó tún nà padà àmọ́ àsìkò ooru nìyí kò sí nǹkan tí èèyàn fẹ́ lò fún ooru tó lè dàbí tó lè dàbí so àwọn àwọn àwọn nǹkan àwọn eh, kàtádé torí eruku eruku eruku ni máa eruku ni ọyẹ́ máa fà so eruku ní eruku nìkan náà ni máa jẹ́ nǹkan tí tó tún máa jẹ́ kí máa jẹ́ kó máa fẹ́ tìyàn tó tá a bá ti mú yẹn kúrò mbẹ́ ìrò pé nǹkan mìíràn àbí àtúnfi kàtá. ẹ ṣe nǹkan ní ìmọ̀ tó máa ń ṣe àkóbá fún ara nínú ọyẹ́ òtútù kéèyàn máa ìmọ̀ òtútù kéèyàn tíyàn bá fẹ́ sùn bí àdàdà ìkẹ́ àgbàlagbà bọ́mọdé ká má sùn lórí táìsì ká má wọ nǹkan tó lè gáìdì òtútù àjẹ́ tábà lè jí láàárọ̀ ká má try láti má mu omi tó warm ṣàǹtẹ̀ ń kájẹ̀ mọ́ káṣà mọ́ kí àwọn ara wa ṣá àbí ẹni kan máa ń fa tó máa ń fa ìsan nínú ọyẹ́ ni pé òtútù so ó máa ń fa ikọ́ ó máa ń fa òfìnkìn ó máa ń sábà máa ń fa nǹkan oríṣiríṣi fún èèyàn tí èèyàn bá tèkì ẹ̀ dáadáa so nǹkan tèmi rí nìyí. ẹ káàbọ̀ padà orí ètò àlàáfíà ilé yẹn ṣì wà tó ń wá sí etí gbọ́n láti lè ṣe Royal FM ninety five point one Ìlọrin ẹ jẹ́ ká sáré bọ́ sí abala ẹ̀ǹjẹ̀ mọ̀ yìí Fẹ́lá Hmm? ǹjẹ́ ìwọ mọ̀ wípé ẹran ara wa jẹ́ ẹ̀yà ara tí ó tóbi jùlọ jẹ́ ṣàlàyé fún ẹ. pé ẹran ara wa ló tóbi jù báyìí. bẹ́ẹ̀ni ah. sórí egungun agbárí wa eh. ẹran ara skin hmm. olóńbó hmm. egungun ọwọ́ wa ẹran ara skin olóńbó egungun ìyá wa ẹran ara skin olóńbó ló tóbi jù tó tán ogungun orí bẹ́yìn eh, jẹ́ sáré jẹ́ ẹrísì kejì oh, ẹran ara ni ó ń ṣiṣẹ́ tó ṣe pàtàkì jùlọ ní gbogbo ara bí mi nídìí kí ló dé tí òtútù bá mú ẹran ara yìí hmm. òun náà ló máa jẹ́ kí ẹran ara kó máa ṣe kíni yóò máa jẹ́ kí àgọ́ ara kó máa gbóná díẹ̀ díẹ̀ hmm. tí ooru bá sì mú jù ẹran ara yìí fún ara ẹ̀ náà yóò tún máa jẹ́ kí ara kó tún mọ tutù díẹ̀ sí. nǹkan tó ń ṣe ni tó ń sọ báyìí ni pé ẹran ó máa ń jẹ́ kí ara kó máa gbóná jù. bẹ́ẹ̀ni kó dẹ̀ máa tutù jù. bẹ́ẹ̀ni ah! o ṣó mọ̀ tẹ́lẹ̀. mo ṣe mọ yẹn nísìnyí. Hmm, hmm, dàpọ̀ ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn wà tẹ́kùn wọn mọ nǹkan tó sọ yìí tó wọn mọ bí èmi báyìí mo ṣe ń find out for the first time ni. Hmm, ṣùgbọ́n yàrá lè ẹ̀ka sáré ṣe ká ṣe kánmọ́kánmọ́ ẹ̀ka sáré dọ́dọ̀ arábìnrin Mọ́yìolúwa Ọlọ́jà ẹni tó jẹ́ onímọ̀ nípa ẹran ìtọ́jú ẹran ara ẹ̀ka sáré dọ́dọ̀ wọn à ń bọ̀. lọ́wọ́ báyìí mo àpèlú arábìnrin Mọ́yìolúwa Ọlọ́jà Eh, ẹni tó ń ṣe olùdarí iléeṣẹ́ Ewa by Sira, iléeṣẹ́ tó ń ṣe gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ẹran ara, ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Arábìnrin ọlọ́jà inú mi dùn pé a pè yín, ẹ sì jẹ́ wa. Ẹ kú dédé ìwòyí olóòtú. Láì gbà kókó pọ̀ jù, nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò lónìí lórí ètò ni àwọn eh, gbogbo nǹkan tó máa ń jẹyọ lẹ́yìn pa àgọ́ ara wa pàápàá jùlọ lásìkò ọyẹ́ yìí. Ẹ eh, láì gbà kókó púpọ̀, ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wípé nínú àsìkò ọyẹ́ yìí gangan àwọn àdójúkọ wo ni ó máa ń sábà dojúkọ ẹran ara wa. ok so ìbéèrè yín jẹ́ àwọn àdójúkọ tó máa ń sábà ṣẹlẹ̀ sí ẹran ara wa ní àsìkò ọyẹ́ ok ó ní òyìnbó ń pè ní dehydration and dryness dehydration jẹ́ ìgbà tí ò bá sí omi ní ẹran ara and on the other hand dryness jẹ́ ìgbà tí ò bá sí òróró ní ara àwọn méjèèjì yìí lè fa wọ́n lè fa kí ẹran ara wa kó wà flaky tí ò bá sómi lára ó máa jẹ́ kó wà wrinkled ó máa ṣú papọ̀ ṣíṣú papọ̀ yẹn dẹ̀ lè fa injury skin cause tí ò bá sí àwọn nǹkan kan tó máa jẹ́ kí ẹran ara rọ̀ kó bíi lubricant kó grease skin ṣọ́rọ̀ mi yé ó lè fa kí skin wà flaky kódà wá máa peel off peeling yẹn ló máa wá ń fa injury cause ẹlòmíì gbà míì ọwọ́ ò ní lè kúrò ní sàkání ibi ibẹ̀ yẹn á máa fọwọ́ yun máa fọwọ́ máa ta nǹkan kan bẹ́ẹ̀ yẹn á dẹ̀ fa injury sí ẹran ara wa. ẹ ṣe gan ni arábìnrin mi ní olúwa mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ síwájú ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wa ni àwọn èèyàn lè gbé láti rí i pé ìṣesí ọyẹ́ kò pa ẹran ara wọn lára. ìbéèrè kejì jẹ́ ohun tí mo ṣàkíyèsí tí mo dẹ̀ fi tó gbogbo èèyàn ní etí àwọn tí wọ́n ń tẹ̀lé mi yẹn lórí Instagram wa Twitter nǹkan kan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni so ẹlòmíì ò mọ bó ṣe ń tọ́jú ara ní àsìkò ọyẹ́ ẹlòmíì máa ní àṣebọ́n ti ní ká mú mi èmi náà kúkú mú mi at least ó yẹ káwọ̀ mi máa dán kò rí bẹ́ẹ̀ torí gbogbo omi tá à ń mu yìí ìyẹn omi pé kó determine water and oil balance nínú skin wa lórí àwọ̀ wa ṣóyé so a tún ní láti lo àwọn nǹkan tí òyìnbó ń pè ní topical moisturizers topical hydrators and um, ohun tá a bá ń lò sí ara wa ó ní àwọn nǹkan kan ó ní àwọn èlò tó yẹ kó wà nínú àwọn product tá a bá ń lò sí àwọ̀ ara wa láti fi lè dájú pé nínú ọyẹ́ yìí o kírìmù eh, báyìí o ọṣẹ báyìí o ó bá mi lára mu ó dẹ̀ wà suitable fún ọyẹ́. ẹ ṣe gidigidi gan èmi níbèrè kan o ǹjẹ́ ìpalára ẹran ara nípasẹ̀ ọyẹ́ ǹjẹ́ ó lè túbọ̀ ṣe àkóbá fún àgọ́ ara lápapọ̀ ìyẹn ń pòkè ọwọ́ yẹ ó ṣe kíní fún ẹran ara sí ìyẹn skin wa ṣó tún lè ṣe àkóbá míì tàbí òmíràn fún gbogbo àgọ́ ara lápapọ̀. ok ìbéèrè kẹta um, wẹ́dà ọyẹ́ ó máa ń foríṣiríṣi but mi ò rò bóyá ó lè fa uh, nǹkan míì sí ara jù lórí skin yẹn náà lọ torí wípé um, àwọ̀ ara wa ó gba two over three percent nínú bọ́dì wa so òun dẹ̀ ló ń bo gbogbo um, internal organs gbogbo ọkàn kankan òun ló ń bo gbogbo ẹ̀ the internal organs of the body òun ni skin wa ń bò so òun náà ló máa affect not necessarily going into the system. Ẹ gidi gan arábìnrin Moyolọ́wọ́lọ́jà wípé a pè yín ẹ sì Ṣùgbọ́n ká tó máa lọ, èmi ní ìbéèrè kan tàbí kò rí bí ìbéèrè náà. gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìtọ́jú ẹran ara, kí ni àmọ̀ràn yín fún àwọn ará ilé láti rí pé wọ́n gbé ìgbé àlàáfíà, pàápàá jùlọ nínú àsìkò ọyẹ́ yìí? Okay, advice tí màá bá fún àwọn tó ń gbọ́ wa nílé. Hmm. Well, as a cosmetologist and anesthetician in training màá gba àwọn èèyàn ní ìmọ̀ràn bí mo tiẹ̀ ṣe sọ fún wọn lórí social media handles wa pé kí wọ́n wá product tó bá ní occlusive humectant àti emollient these are àwọn tún jẹ́ categories of ingredients téèyàn lè wà ní product so they hold on wọ́n bá wọn máa ń di omi moisture they lock in moisture into the system ṣé ọ̀rọ̀ mi yé? wọ́n máa ń di, wọ́n máa ń trap omi, moisture sí ara wa. Ṣé ọ̀rọ̀ mi yé? So, fún àsìkò ọyẹ́ yìí, everywhere tends to be, skin èèyàn máa ń tend láti wà dry, dehydrated, apart from even taking water. So, màá gba oníkálukú nímọ̀ràn láti wá butters, have products that have butters in them, have oils in them well ọ̀nà yìí pín sọ́nà méjì cause skin oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì wà báyìí tó yẹ pé ó ní acne ó lè máa rò pé ah ìgbà tó yẹ ìdè wà báyìí kí ni kóun ṣe òun dẹ̀ ní òun ò lè wá moisturizer tó ṣe pé kinní kan kinní kan òun lè má dín dátì lo moisturizer so ó tún pín yàtọ̀ cause ẹlòmíì máa ń ní body acne pimples lára so irú àwọn èèyàn bẹ́yìn ò tún gbúdọ̀ lo ohun tó bá máa tún dín dín um, pores wọn ṣe understand tí àwọn aráalé wa bá dẹ̀ ní ìbéèrè bíi wípé èèyàn tó bá wá ní acne ṣé òun lè tiẹ̀ tún moisturize torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo máa ń rí tí wọ́n máa ń wá sọ́dọ̀ wa tí wọ́n dẹ̀ máa ní acne but eh, ẹ̀rù àti ra product tàbí wọn ò mọ nǹkan tó máa lò torí pé wọn ò tún lè déédéé máa lo oríṣiríṣi nǹkan kó má tún lọ fa acne she understand because rule number one is always to ensure that your pores are not clogged occlusive dẹ̀ ní ability láti clog pore so irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn a lè recommend humectant hyaluronic acid is one she understand láti fi lè moisturize skin wọn kó má jẹ́ kó wà dehydrated so just because probably tí skin èèyàn bá fine àbí bóyá ó ní acne àbí ó ní issue àbí ò ní issue ìyẹn ò mean pé kó má lè lo moisturizer ṣé ọ̀rọ̀ mi yé. ẹ ṣeun gidi gan arábìnrin mo yan lọ ajá pé àpè yẹn ti jẹ́ wa ẹ jẹ́ ká padà sínú ìyàrá gbára tá bá pàdánù láyé o. a lè rí gbogbo ẹ padà ṣùgbọ́n tá bá jà láfíà nù a ò lè rí kóre tèmi dáná mo tún bá kàn bọ̀ o. bàbá gbowó àtọ̀gẹ̀dẹ̀ síwájú ọ̀bọ. ọ̀bọ amọ̀gẹ̀dẹ̀ lórí pé ó mọ iye lára. ṣe. tàbá àtàlàfíà síwájú ènìyàn ọ̀pọ̀ ènìyàn àpò owó kò ṣe ra láfíà o. mo fẹ́ dogun. mo fẹ́ dogun mo fẹ́ dogun ilé ayé yìí ló. gbogbo ara wa àlàáfíà tayọ. àlàáfíà yìí ṣe pàtàkì ó ṣe kókó nínú ayé ẹ̀dá òkú tẹnu mọ́. bàbá ló kún ẹrú bàbá níwọ̀fà ọgbọ̀n láì lálàáfíà òfó ni. ká jẹun tó dára lásìkò ká fara nísinmi. kórè dé ẹ̀mí ìṣẹ́gun jẹ̀mí ènìyàn lọ bàbá wówó àwàjù àìsàn ní ó gbẹ̀yìn ẹ̀. kò sẹ́ni tó kú tó gbélé ayé lọ kò sẹ́ni tó kú tó gbé mọ́tò lọ sọ́run. ẹ káàbọ̀ padà ẹ̀yin ara lé alérò pé ti kọ́ ohun kan tàbí méjì nínú ètò lónìí nípa ìtọ́jú ẹran ara wa nígbà ọ̀ọ́yẹ́ ẹ ká dẹ̀ rí pé gbogbo nǹkan tá a kọ́ wípé àmúlò. bẹ́ẹ̀ ni ẹ kò ní jù báyìí lọ lórí ètò fún ọ̀sẹ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí a kàn sí ta fọ̀rọ̀ wá lẹ́nu wò látòrí dókítà ìlúfiṣan Táíwò àti arábìnrin Moyolúwa Ọlọ́jà ẹ atúndúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí Babátúndé Òkúnọlá adépọ́lọ́ ẹnjìníà tó bá a so iṣẹ́ yìí pọ̀ ẹnjìníà Nels D. atúndúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ wa tó kù Woko Collins Best Stevens àti Paul kò fẹ́ ẹ̀ ń dàpọ̀ kò ní jù báyìí lọ lórí ètò àbí. bẹ́ẹ̀ni. ẹ títí di ọjọ́ mẹ́jọ tẹ́tù máa pàdé wa lórí ètò àlàáfíà rẹ ní ìkànnì Royal FM ninety five point one Ìlọrin ní dédé aago kan hmm. ọ̀sán. bẹ́ẹ̀ni àlàáfíà wa kò ní di fíafíà ó dàbọ̀. àríbí nice àti kéwà arábà ń strong. the initial